ọjọ́ mi lójú ẹ rí pé ìwà àwọn àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn ìjà bí ìjà bí èṣù bí wàhálà àwọn tó yẹ pé kóòtù lọ́jọ́ ń gbéra wọn lójoojúmọ́. lójoojúmọ́ a rí wọn lórí ìkànnì yìí ilé ẹjọ́ ni. ilé ẹ̀rọ pé jáde lẹ́nu irú wọn tó fẹ́ mú làákà ìdání ìwà wọlé ẹ̀rọ pé irú wọn fẹ́ wù tó fẹ́ bátara yé mu kí ló fẹ́ sọ tó fẹ́ wúyàn pé ẹ̀sùn wọn ẹni máa jọ ìrìn. àfiṣẹ́ ti pọ̀ jù bí ìjà àbí kóòtù kóòtù owó tó yẹ kó fi ṣàánú ó pé wọn kó lọ sí kóòtù kó fi sún àwọn sí kóòtù èyí ò gbúdọ̀ sọ pé sí ìyẹn lẹ̀sìn torí àwọn bàbá wa àtàwọn èèyàn wa àtàwọn kéèké tí wọ́n ń ṣe ẹ̀sìn ẹ̀ tó yẹ pé bí ẹ bá ń gbọ́rọ̀ wọn báyìí ẹ̀sìn sáwọn ojú máa wù yín ní gidi bẹ̀ẹ̀ táwọn olórí ìbú ìlú pọ̀ jù nù wọn. Hmm. ìyẹn nọ́mbà ṣẹ́ẹ̀dì láti wọn tí mo fẹ́ sọ gbogbo ẹni blọ́gà mi ìfẹ́ rẹ ẹni bọ́ọ̀dì tó jẹ́ blọ́gà àtàgbà blọ́gà kẹ gbọ́ jù báyìí dáadáa tẹ́lẹ̀ tẹ́ bá fẹ́ kú kẹ kú o tẹ́ bá fẹ́ pokùnso kẹ pokùnso tẹ́ bá fẹ́ mu sniper kẹ mu sniper yóò bá wáyé ní tí kọ́ńtínà bá ń bọ̀ ẹ lọ sùn sẹ́nu ẹ̀. kí ló dé di àgbàlá dé tó bá sọ pé òun ṣe ṣáríṣì tó bá ń gbowó tẹ bá gbọ́ tí ò bá fẹ́ mi ń gbà sọ kò lè kó gbogbo owó yẹn sílẹ̀ fẹ́ni tó bá gbà fún torí bàbá àtìyá ńlá yín kọ́ ló bá ń fìnáàsì gbogbo ẹ̀sìpẹ́sì àárẹ̀po láti ìbàdàn ro èkó abẹ́òkúta lọ sọ́dọ̀ àwọn oní protocol tó ń fìnáàsì ṣówó tiẹ̀ ni kó máa fi ṣe ṣé tí bàbá tiyín àbí ìran tiyín bá ń ṣerú ẹ̀ gbogbo owó yẹn lẹ máa kó lé àwọn òpónú kan tó wá ní kó máa fi àkáǹtì ẹni tó lọ́wọ́ kó fi sílẹ̀ ngo mélòó charity organisation tó standard mélòó lẹ́rí tó ń ṣerú ẹ̀ tẹ́bá fẹ́ kó ẹ tún padà máa jáde pé ṣé gbogbo owó tágbàlá gẹ́gẹ́ ló ń gbà ṣé gbogbo ẹ̀ ló ń kólẹ̀ kólé kólẹ̀ o tẹ́bá fẹ́ kú ni kẹ́ ẹ kú tẹ́bá fẹ́ pokùn so tètè pokùn so. ẹ mọ ẹ mọ bùn o tó tí ń gba gbogbo ẹ kó máa kó gbogbo ẹ lẹ̀ ṣé ẹ ti gbọ́ ẹ̀hẹ́n tó kẹ́kẹ́ tẹra mọ́ ọlọ́run akó àgàlà bí Gabriel yọ ìrànlọ́wọ́ tó ń ṣe kó má tọ̀pọ̀ àti mùsùlùmí o àti ẹni tó bá ti wá kò ṣe kó ṣe kó má ṣẹlẹ̀ òun ni máa yẹn sọ threat ni máa yẹn jẹ́ fáwọn muslim because tí ìbá ṣe threat lóòótọ́ tẹ́ bá tẹ̀ fẹ́ ṣe anything àníkẹ́ má ṣe anything ẹ mú lọ́dọ̀ àgbàlá Gabriel ẹ bá wọn parí ìjà mhm. ẹ dẹ̀ àgbàlá Gabriel ṣẹ́yìn ọ̀dọ́ ọmọ ibi wọn lè máa gbélé ẹ̀bẹ̀ yẹn kó máa gbàbẹ̀ lọ mọ́ṣáláṣí. kò mí bẹ́ẹ̀ ni. ó lè tó fún Àgbàlá Gabriel Àgbàlá Gabriel kò ń fọ̀sẹ̀ yan ṣe sí ẹ o. kì í fọ̀sẹ̀ yan. kò ń fọ̀sẹ̀ five minutes o. tó ẹ má jà tó lo kẹlómi náà lè pè wọlé. ẹ ṣeun godfather wa ẹ ló sà àbẹ́ ló mà ẹ ló mà ẹ ti wọlé o ah, ẹ má bínú ẹ kalẹ́ mà. calema. kalẹ́ mà àmì àmì ọlọ́run àníṣoore ṣe o àwọn bí èèyàn mú ìdí inú ayé wa kọ́nà bá wa lé wọn jìnnà sí wa o. kódà mo ti kódà mo fi gbàdúrà nírọ̀lẹ́ mi nípa ìbú iye wo program yìí mo fi mo fi ń gbàdúrà kódà mo fi ń gbàdúrà fún mo fẹ́ gbàdúrà fáwọn ọmọ mi mhm. pé ọmọ kò rú ẹ̀dá bí mú ìdí inú ah. ẹ mà àwọn kan wà tó ṣe pé ayé wọn ò kí ayé wọn ò lógo. kábíyèsí. tó bá bá ológo rè bó ṣe máa já bọ́ná máa wá. Mm. ah too bad. because ìgbà tí èmi rí ìdí nǹkan tó ṣẹlẹ̀ yẹn ẹ máa rí pé dádì tí ẹ gbé wá yẹn Mr Kẹ́hìndé hmm. wọn náà fẹ́ràn wọn àtìyàwó ẹ̀ bá abroad. ìran hmm. ló lọ abroad rí i. ẹ ọlọ́run. ẹni tó sọ́pọ̀ ló máa jà lógun. mọ́mí adéfúnkẹ́ adéjọ́wò. bàbá tó bí mi kírun ó kírun kú ni bọ́tẹ́mí ò kírun orí kìrìsìtẹ́nì ni mi. Hmm. ṣùgbọ́n tẹ́ ẹ rí ìwà ìburúkú yẹn ó wà nínú mùsùlùmí. ìwò ló jẹ́ kí n sún fáwọn fámìlì mi nìyẹn parọ́ ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ̀dá tí Muyideen jẹ́ inú ìyá ẹ̀ ló ti mú un kọ́sìgbà tọ́rọ̀ yẹn ń gbóná tó ń gbóná yẹn mo kàn rò pé kí ló dé kí màmá yẹn fún kó má ṣe fún òun bá tẹ̀ ní fóònù kó tiẹ̀ ní ẹ̀dá kan jẹ́ ẹ̀ṣẹ̀ kára jẹ́ ẹ̀ṣẹ̀ fídíò ọmọ ìdìbò ẹ̀bà tòun jẹ́ o àgbàlá má bínú o torí ọlọ́run ò mọ nǹkan tó ṣe gbogbo sẹ́rí ọ̀rọ̀ yẹn wọ́n ti plan ẹ̀ gbogbo ìgbà tó fi jáde kúrò ní inú káàmpù yẹn ìgbà yẹn náà ti lọ plan gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn ìgbà yẹn náà ti ah, plan ẹ wà náà ìjà ẹ máa sọ̀rọ̀ yìí lọ. ẹ máa sọ̀rọ̀ pé plan work ni plan work ni ṣùgbọ́n ọlọ́run ti jù wọ́n lọ ṣé wàá rí ní tèmi tó bá ṣe pé èmi bá ní àgbàlá grebre tó bá ṣe pé mi ni wọ́n àfa àwọn ló máa sọ pé òun ò kí ń nọmọ lékéwù wọ́n tún so ṣẹṣẹ wọ́n tún so ṣẹkẹṣẹkẹ mẹ́nìkan lẹ́sẹ̀ tó tún jó pa láwọn àfa yìí o lè kéwu. mo rí tẹ mo rí tẹ tó ẹ ọdọ bẹ́ẹ̀ náà lẹsùn ẹ mo rí mo rí tẹ gbé sórí tẹ fóòsì ẹ àfáwọn ló ọmọlé kéwú mo sì sọ nírọ̀lẹ́ ìkẹ́ tó bẹ̀rẹ̀ sọ yẹn mo pé nígbà tí ọwọ́ ìyá bá tẹ ìdí tó bá bẹ̀rẹ̀ sí ní tó bá bẹ̀rẹ̀ sí ní pọn omi fún àwọn ẹlẹ́hà ìgbà yẹn ló máa rántí pé ayé òun ti bàjẹ́ amẹ́ríkà àwọn lòun lọ nínú pọ́npọ́n fáwọn ẹlẹ́hà tó ń lagi fáwọn ẹlẹ́hà ìgbà yẹn lọ́pọ̀lọ́ ẹ̀ máa ṣí hmm. kò tí ì yẹ ò tí ì sí báyìí o tí a rí mo rò pé kàn rọ̀rọ̀ yẹn ni pé nígbà tí mo gbọ́ conversation wọn àti dábì yẹn tán ni ṣé ẹsẹ mánèjì ẹni tó ní rárá ó ti rán rẹ̀ lẹ́wọ̀n ẹ jẹ́ kán lọ fọlọ́pàá gbé Àgbàlá Gabriel tí mú ìdí ni ò bá ní lọ sẹ́wọ̀n. Hmm. ẹ ṣeun gan Esther Adéyínká ń ṣẹwà ẹ ṣeun gan mà. olóńfẹ́ yàn ní ẹ olóńfẹ́ lè olóńfi olóńfi ọwọ́ ẹ̀mí ẹ̀ láti pa bẹ́ẹ̀ni ẹni tó rán sí ẹ tó fi ń pa ẹ̀mí ẹ̀ láti pa ẹ wàá fà síta. àti nítorí tó fi sọ bẹ́ẹ̀ yóò sọ á ṣàṣọ fáwọn ọlọ́pàá. bẹ́ẹ̀ni ṣé sọ́ọ̀nì ìmú ẹ òun ló ń jágbàlá ó ma ó ti ó ti mọ̀ pé òun ti ti fọ ọ̀rọ̀ ànádà ọ̀ràn bẹ́ẹ̀ yẹn. ẹ ṣeun gọ́mà ẹ jẹ́ ká tún gbẹ lómi láyé. iṣẹ́ wo ló ṣe tí wọn lọ́wọ́ five million yẹn gbóló ti rí tó ní pọ̀ fẹ́ẹ́ five million lọ́wọ́ wọn iṣẹ́ wo ló ṣe fún wọn ṣé wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ níjọ́ tó kọ́ pàdé ẹ̀ ní gbogbo àwọn àbá yẹn kàn fẹ́ràn lẹ́wọ̀n ni ẹ jẹ́ kó ṣẹ̀ṣẹ̀ wèrè wọn bọ̀. hello hello ẹ ti wọlé o ẹ kalẹ́ mà.

Mama, Mama, tẹ bá ń bá mi sọ̀rọ̀ wé fóònù ẹ má máa gbọ́ ohùn nínú fóònù ohùn tèmi ni kẹ́ máa gbọ́ àwọn èèyàn ń gbọ́ yín. ok ma ìyá alájẹ orin kan mo fẹ́ kọ ìyá mi máa ń kọ ó ní ìrìkí pípa wọn pọ̀ rí o wọ́n dẹ̀ dọ̀rẹ́ ara wọn ọ̀tẹ̀ pa wọ́n pọ̀ rí wọ́n dọ̀rẹ́ ara wọn ibi tí wọ́n máa bára wọn dé wá bára dédè ìrọ̀jú dá sí òtọ́ láyé ṣé ẹ mọ̀ pé ìrọ̀jú dá sí òtọ́ láyé ìrọ̀jú mẹ́sọ̀tọ̀ ìrọ̀jú dàsí òun gbogbo ni àfáà yẹn àfáà yẹn àfáà yẹn ìrọ̀jú dàsí Azima ẹjẹ ní sùúrù kí fóònù kó lóore kan yẹn tó lọ Azima Aziza only they donated for him sínú àkáǹtì àgbàlá ó ní wọ́tapù yẹ ó dẹ̀ pẹ́ ẹ sí kìdí irú kwẹ́sàn olè ń béèrè ṣé wọ́n mọ Muideen rí Muideen tọ́mú lórí abẹ́ bíríìsì ọ̀mú wá tí wọ́n sọ pé àgbàlá làwọn fẹ́ ràn lọ́wọ́ so àkáǹtì wọn lẹ́bẹ̀ẹ́ kan donate fún o ó dẹ̀ ẹ jẹ́ máa sọ̀rọ̀ yín lọ jàre. ìgbà tó wà ìgbà tí Muyideen tó wà lábẹ́ bridge bó làwọn wà táwọn ni wọ́n rí i ṣé wọ́n fà jáde inú ẹ̀rẹ̀ tó jáde. wọn ò rí wọn fà jáde. wọn ò rí ìgbà yẹn ṣé rí ọlọ́run ìjọba lọ́láyé Gabriel ọlọ́láyé àgbàlá Gabriel ọlọ́run yá dẹ̀ máa jọba nínú àmín jésù ọlọ́run ò ní fi ẹ̀mí mímọ́ ò ní fi ilẹ̀ lọ́kọ̀ ìjìnlẹ̀ ò ní fi ilẹ̀ àmín ṣé gbogbo ẹjẹ́ kó máa ṣẹlẹ̀ yà ẹjẹ́ pa fún wọn lóṣù mẹ́fà ẹ ṣe mà mà ṣé ẹni ẹ má jẹ́ ká máa bá káàtì ẹ̀sọ́ lórí ọ̀rọ̀ pọ̀ mọ́ onídọ̀tí ni wọ́n ìrọ́júdọ̀tí ni wọ́n tí a bá rí ogun tó jagun ìdí ogun ìpìlẹ̀ ìrọ́júdọ̀tí ni mà ìran júdásì kò tán ńlá ìṣẹ́jú kọ̀ọ̀kan lẹ́nì kọ̀ọ̀kan ní ìyá wa ṣe ló yẹ ká fura. ẹ ṣe mà ẹ ṣe mà ẹ yẹ ká máa mú díẹ̀ díẹ̀ àwọn èèyàn pọ̀ ńlẹ̀ ẹ ló ẹ ló ẹ ló sà. sà ẹ ra sà. ẹ kàlẹ́. kò yẹ kí n máa gbọ́ voice mi o kò yẹ kí n máa gbọ́ voice mi o. ó ń pè láti Dallas. Enyara ara Dallas ṣe wà. ṣe wà ojú olúwa ló sọ̀rọ̀. ah ojú olúwa rí ọ ẹ káàbọ̀ ẹ̀rọ ẹgbẹ́ tó yìí. yes sà. Ah, nǹkan tó máa ń súyàn lórí ṣe àwọn hmm. mi ò fi ju orin mọ́ òun ni nǹkan tó ń ṣẹlẹ̀. ó ga o. o ti nǹkan tó lè ṣe tó lè fi wọn ni pé kó máa sọ pẹ̀lú wọn tiẹ̀ máa tiẹ̀

Hello, Yalaje. Yes, ma. God bless you, ma. Ẹ gúnṣẹ́ Olúwa. Olúwa kú iṣẹ́, ma. Olúwa tì mí lẹ́yìn ló ń pa Jésù. Àmín, àmín, Jésù. Mo fẹ́ mo fẹ́ gbà pé àmì ló ń kọ Jésù, àwọn a máa bá láàánú pàdé. Àmín Jésù òtítọ́ ó máa gbé yín sókè lórí ọjọ́ Jésù. àmín àmín Jésù. bẹ́ẹ̀ ṣe dúró ti ìránṣẹ́ ọlọ́run bíbélì sọ fún ọlọ́pàá tó bá fagbó kékeré pọ̀ fún ìránṣẹ́ ọlọ́run ọlọ́run ló ṣe é fún gbogbo táyà ṣe fún àgbàlá Gabriel ọlọ́run lẹ ṣe é fún ọlọ́run máa san ni. àmín Jésù. lẹ́sàn-án rere lórúkọ Jésù. gbogbo ìpinnu àti àbá ọ̀tá lórí ayé lórí ayé àwọn ọmọ yìí lórúkọ Jésù wọn máa di asán. àmín àmín Jésù. ohun tó ni wá fẹ́ sọ ni wípé ohun kan tí Hello? Hello? Egunlétí Olúṣọlá Kẹ́hìndé, mọ́mí Ọládùnní Olóyè Olúwa, mọ́mí Deborah Abáńkọ́lé, hello, nẹ́tíwọ́ọ̀kì yẹn ti lọ. Ẹja gbẹlòmíì láyé, Ọlọ́run ló ní ti gbàdúrà kì í. Ojú láàárín ọ̀rẹ́ inú ẹni abínibí ń dára wọn. Hello ma, ẹ̀ka lẹ́mà, God bless you ma. Ẹ̀ka lẹ́mà, yes ma, ẹ ètò. Yes ma. Yes, ma ẹ ṣeun gan ẹ ṣeun ọdúpẹ́ ẹ ṣe o. olúwa ṣe mọ. ṣe ẹni ẹni ṣubú dáná lágbára ọlọ́run. àmín àmín àmín. ṣùgbọ́n táwọn yín bá dé à ń bá àna ọlọ́run àti tènìyàn pàdé. àmín jésù inú mi dùn gan. nọ́mbà wọn nǹkan tí mo kàn fẹ́ sọ fún yín ni pé gbogbo blogger tó bá ń bu yín ẹ má dẹ́ anybody lóhùn. yes ma. nọ́mbà wọn nìyẹn ń tọ̀dọ̀ sí ẹ má dẹ́ ẹnì kankan ẹ má reply ìgbẹ́ nípẹ́ ìgbò. wọ́n ti àti géètì mi lọ tipẹ́tipẹ́ ah, àṣàkẹ́ mi. Eh, ah, ẹ má dá wọn lóhùn. nítorí àyè mọ̀lẹ́ni tó ti sọ̀rọ̀ sọ̀rọ̀ lẹ́yìn tí mo mi gbọ́n wò mo pé wèrè làwọn eléyìí wèrè lọ́jọ́. number two ni pé ẹ wo àáfàá àáfàá gínigíní. ajígini arigini arigini wọ́jà. ni wọ́jà ẹ rojú wọn bojú ọ̀bọ mọ́ńkì. ẹ má bù wọn ẹ jẹ bá bù wọn. no ẹni sùúrù mà ó sọ pé ó ní kírísítẹ́nì ìwúrò lè lọ ra ilé mú ìdí yẹn ipe mùsùlùmí ló lè rà táwọn bá dẹ̀ rà àwọn máa fi kọ́ mọ́ọ̀sì ni àwọn máa fi ṣe mọ́ọ̀sì ni. ẹ kọ́ lọ kọ́ mọ́ọ̀sì síbẹ̀ kọ́ lọ kọ́ síbẹ̀ ṣé wọ́n ẹ̀rù bà wọ́n ni ṣe pé mo fast forward ẹ kọ́ lọ kọ́ mọ́ọ̀sì síbẹ̀ ṣé ẹ̀rù bà wọ́n ni. ẹ fast forward ẹ ni ṣé yín èmi ò pé olórí àwọn àfáà yẹn rí i pé ìjẹ̀sìn gangan ló ń wá. ìjẹ̀sìn ló ń fẹ́ dálẹ̀ ẹ̀yin máa fi kọ́ mọ́ọ̀sì ní sọ̀rọ̀ nìyẹn lẹ́nu àfà orídìí àgbà tó pera wọn ní àfà wọn á sọ pé lọ́ọ̀yà barista wà bí ó ń gbọ́ pé àwọn kinní kan kó dìde èyí náà wà àwọn ọ̀rọ̀ yẹn ọlọ́run á sọ ní kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ àmín lágbára ọlọ́run àmín rẹ̀ ẹ̀ máa bẹ́ẹ̀ tó lọ Agbala Gabriel ọ̀gbọ́dọ̀ bá wọn wá báyà ọ̀gbọ́dọ̀ bá wọn wá anything empire. ìdùnnú homes and properties. Eh. Oh ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan ẹ ṣeun yes ma ẹ máa bẹ pẹ̀lú ọmọ god bless you ìdùnnú ṣe ti pè mí ni i have not even seen that name hello ẹ ti hello hello ma Hello, ti wọlé o. ah ó lágbára láti pè wọlé o. ẹ má bínú. yes ma I like àdúpẹ́ fọlọ́ alákọ̀ọ́kọ́ mo kọ́kọ́ fẹ́ dúpẹ́ long. I'm mo jẹ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín long abiyamọ tòótọ́ ni bẹ́ẹ̀ dúró ti àgbàlá Great Pearl ọlọ́run ọba dúró tàwọn ọmọ yín àánú ọlọ́run wà ní fi yín sílẹ̀ lágbára ọlọ́run ṣáà gbogbo atẹ́gùn tó ń fẹ́ lórí pásítọ̀ Adémọ́lá Gabriel ọlọ́run apàánú ẹ̀ tó bá jẹ́ lóòótọ́ ló bá ìjì wí ipe kó dákẹ́jẹ́ tó jẹ́ dákẹ́jẹ́ ìjì tó ń jà yìí ọlọ́run apalẹ̀ ẹ̀mú á dákẹ́jẹ́ ṣẹ́rí alákọ̀ọ́kọ́ náà pírọ́blẹ́mù tó wà láàárín àwọn ènìyàn òun ni gbogbo owó tí wọ́n contribute fún àgbàlá Gabriel tó kó kọ́lé gẹ́gẹ́ bí last caller kan ṣe sọ̀rọ̀ ó jẹ́ síbi tó kọ́ anybody kò sẹ́ni tó máa roko tó máa fún lóko ẹ̀nà kan pé kó roko tí ò ní ró sí ọ̀dọ̀ ẹ̀ hmm. kí ni problem mo rò pé ìyẹn ló jíjà owó tí wọ́n dá fún ẹ jù yẹn lọ tí problem fi dé ẹ̀ owó ni then alákọ̀ọ́kọ́ mo fẹ́ tètè sáré sọ lẹ́ẹ̀kejì òun ni òun di sọ pé òun ní di five million tó ti gbàgbé pé wọ́n fẹ́ mú òun lọ sílùú òyìnbó bí ògbó bá ń jẹ́ ti ọlọ́run láàárín oṣù mẹ́fà jù bẹ́ẹ̀ lọ́wọ́ ìdí ilé rí five million yìí tó bá jẹ́ dé á jẹ́ padà wá á ní tó fẹ́ ṣe lélẹ́yìí kò sẹ́ni tó máa mì lọ́wọ́ jẹ́ńkẹ́rì hmm. gbogbo ètò ń ṣe èyí ìbanilórúkọ jẹ́ nípa àtibátì ẹ̀ ń wo prógáàmù yẹn gan pàápàá àti ẹ̀ mẹ́ńtà lè lóore àmẹ́ńtà lè ṣe lóore lè ti fẹ́ sùn kí ọlọ́run kí èmi náà kan sọ fún àgbàlá ńgbà tó fẹ́ gbé gbé bẹ́ẹ̀ fún wọn mú ìdí pé má gbé o ó jẹ́ má gbé kí wọ́n ní wàhálà yìí kí wọ́n ní wàhálà yìí fẹ́ pọ̀ jù gbogbo ló yí ọlọ́run hmm ọlọ́gbẹ́gbọ́n jù tọ́lọ́ lè bí ọmọ tó wà ní thirty one years kó máa gbà kí ìṣubú kó kó dé bá wàhálà yìí pọ̀ jù ẹni wàhálà yìí fẹ́ pọ̀ jù kí ni problem yìí báyìí torí ọlọ́run kò jẹ́ sí pé nígbà tí wọ́n lọ tẹ́lẹ̀ wọ́ tẹ́lẹ̀ máa ń fọ́lọ̀ program yìí ẹ̀kọ́ ni mo jẹ̀ láyè pẹ́lẹ́ kejì nínú mi jẹ́ dùn mo wo program yìí débi kan wípé problem tí àgbàlá ní yìí ó nìyí ìlara wà ń bẹ̀. Hmm ìlara wà kí ni gbogbo ètò ìṣẹ̀lẹ̀ kò tiẹ̀ yéèyàn kí ni gbogbo ètò ìṣẹ̀lẹ̀ yìí kò yéèyàn kọ́ lọ́ọ́ apaná ogun yìí àti pé tí àgbàlá gbé step mú ìdí mi ti ń ba débi tó jẹ́ pé ó fẹ́ bà lórúkọ jẹ́ tí àgbàlá gbé step àti Mr. Kẹ́hìndé tí wọn bá gbé step tí nǹkan mi ò bá sí tí wọn bá gbé step ó ti ń ba débi pé ó fẹ́ bàyàn lórúkọ jẹ́ o ó fẹ́ bàyàn lórúkọ jẹ́ bí yálà jẹ́ ọlọ́run á dúró tì yín o ọlọ́run á dúró tì yín ọlọ́run àdúró tì yín ọlọ́run àdúró àánú ọlọ́run ní fi sílẹ̀ bẹ́ẹ̀ ti dúró ti àgbàlá Gabriel kò ní ṣubú ẹ̀yin náà dẹ̀ ní ṣubú ọwọ́ ayé ò gbà yín lóhùn tọmọtọmọ ọlọ́run á ìṣíjì àánú bọ̀ àyà. jésù ẹ jẹ́ ká máa ṣe pápápá ẹ torí àkókò wa ká máa ṣe pápá anybody tó bá ti wọlé pápápá fast fast fast fast fast anybody tó bá ti wọlé fast fast fast. fast fast fast fast hello hello, hello hello Ekalema. kálẹ́ mà god bless you ma. yes ma. ọlọ́run wa túbọ̀ máa dúró tì yín. àmín. lágbára ọlọ́run ẹ̀ ní ṣìṣe o. àmín. ṣé ń gbọ́ mi mà ṣe rí lórí ọ̀rọ̀ Muyideen mm. lórí ọ̀rọ̀ Muyideen ń tó máa ṣẹlẹ̀ ẹ́ Muyideen ti ń mandre gbogbo eléyìí tó ṣe ta ti neglect ṣẹgẹt níbi tó bá dé ìkó yọ orúkọ àgbàlá kúrò lára orúkọ ẹ̀ hmm. ṣe ń gbọ́ mi kó lọ yọ orúkọ àgbàlá kí dádì stéètì ẹ̀ síta kí gbogbo ọmọ nàìjíríà rí kó yọ orúkọ àgbàlá kúrò nínú orúkọ ẹ̀ anytime ẹ̀yìn àgbàlá Gabriel nǹkan tójú ẹ̀ bá ti rí àtàwọn àáfàá ẹlẹ́bi torí muslim lèmi náà I was born and brought up in a muslim home dáàdì mi kírun tán fi jáde láyé ni muslim lèmi náà bọ ẹsìn bí ìjà bí ìjà ni fẹ́ gbé sílẹ̀ yìí o ìjà ẹ̀sìn òun ni tó bá wo church àgbàlá gbogbo àwọn màmá yẹn half of that church muslim ni wọn muslim wọ́n tún sì ń lo ìjáàbù wá sí church. bẹ́ẹ̀ni. kẹ́ lè mọ̀ pé wọn àwọn ṣe tiwọn equally ni wọn ò fi religion sí wọn ò wà bias bọ̀ ọwọ́ táwọn àǹfà yìí ń gbé yìí wọ́n fẹ́ dá ìjà èso sílẹ̀ bọ́dún tó kọ́kọ́ síta alábàárù ọmú ìdìnnà àfà ẹni ọ̀dà nìkan má kó má lo Àgbàlá Gabriel mọ́. kó wà lọ Àgbàlá Gabriel agbalage ẹni tí Àgbàlá Gabriel dá ní láti fight o àwọn ẹ̀kọ́ wà mí bẹ́ẹ̀ gbalẹ̀ ná o kó lọ yọ Àgbàlá Gabriel kúrò nínú orúkọ ẹ. that is only thing tẹ́mi fẹ́ sọ kó lọ yọ àwọn afọ. ẹ ṣe gan ma hello. hello. hello màá ti wọlé ẹ̀ka yes ẹ jọ máa ọlọ́run túbọ̀ máa kún yín lọ́wọ́ ohun tí mo fẹ́ sọ ni pé ní inú owó tí wọ́n dá fún um, um, bọ̀dá Muyideen ń pé kán fi kọ́ ilé wọn mo dáwó ń bẹ̀ tí àwọn àfáà tó bá fẹ́ gbé ilé wọn tó bá fẹ́ gbé ta tàbí tó bá fẹ́ kọ́ mọ́ọ̀sì síbẹ̀ kó jọ account number mi kó bẹ́ẹ̀ mi dá gbogbo owó tèmi kó bẹ́ẹ̀ mi gbà padà síbẹ̀ nǹkan tèmi fẹ́ sọ kò jù yẹn lọ. ẹ má bínú ẹ má gbowó padà o ẹjọ ẹ ní sùúrù o ẹ mà mo la tún já sí ẹ ló mà. ó ti wọlé lọ́jọ́ ó ti wọlé o yes ma ọlọ́run adúró sí ẹ̀yin náà ọlọ́run atúndé àtọ̀nà yín ṣe olórúkọ jésù àwọn ọmọ yín gbogbo ibi tó bá tí bàtà tí kinní bá ti ń dún lákọlákọ ó ti sọ fẹ́ yá ni o ṣẹ́rí ọ̀rọ̀ Muyideen ó ti ń ró kólákólá. wọ́n ní láti tẹ̀kẹ̀ lẹ́gàmì. because bọ́bọ́ yìí wicked kò tí nǹkan méjì tí bọ́bọ́ yìí ṣe wickedness ni wọ́n ń pè ṣé àbọ̀lọ́jọ́ kìíní àná. ó fẹ́ rówó bá ó lóun máa ta ó lóun lè ta Àgbàlá Gabriel dé wọn àti òun á gbowó ẹ̀. òun máa gbowó ẹ̀ ẹ rántí pé nínú ọ́fíìsì tó ń tẹnu mọ́ fún rẹ̀ ló sọ pé pásítọ̀ sọ pé ó ń gba inú ọ́fíìsì ó máa ń túnṣe pé kódà ó láìkẹ̀ bó ṣe ń sálẹ̀ ní ìsìn òun mọ́ wọ́n ní kó o máa fọ tọ́ílẹ̀tì máa ní ẹwọ ẹ sọ fágbàlá Gabriel wọ́n ti ní sùúrù tó wọ́n ti everybody ti rí àti sin ọ̀nà lára wọn tó ti sin ọ̀nà lára mú ìdí ìtò wọ́n ti wà gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tó because tí wọ́n bá tẹ́ẹ̀kì bọ̀bọ̀ yìí up legally a lot of damage was hey damage ṣì pọ̀ tí ó tó máa ṣe so wọ́n kọ́ máa fojú wọ́n rán o kọ́ máa wò ní ìrọ̀rá rà o wọ́n ní láti take care of pẹ̀lú ẹ̀ àti gbogbo àwọn kan take care of tán má máa pariwo kan pariwo ẹ kú ètò mà. God bless you. Ah èwo la fẹ́ gbé ń bẹ̀ gbogbo ẹ̀ já ó já wọnú ara wọn ni ẹ ló kọlà. Hello, ma. mà ma. ló mà ẹ jọ mà ẹ nǹkan tí mo tún fẹ́ ka náà torí ìgbà tí mo tún gbà ìtàn ìwà ń sọ pé wọ́n ní bábà tàbẹ̀ yẹn bábà rà máa fi kọ́ mọ́ sí ṣé ti gbàgbé pé eh, chọ́ọ̀chì eh, mọ́ọ̀sì kankan ò lè dúró lórí ibẹ̀ yẹn ni ṣé mùsùlùmí kan lè gbàrú ẹ̀ pé kí wọ́n á kọ́ chọ́ọ̀chì sórí controversial. ẹ̀kún lọ kọ̀ ṣáàmù ọbẹ̀ wọn ni. o possible my sister o possible ọlọ́run ní gbà fún wọn wọ́n fẹ́ dájà wàhálà. ìjà ìsìnà fẹ́ mo sọ pé ìjà ìsìnà fẹ́ dálẹ̀ nítorí báyìí ti dálẹ̀ ọlọ́run á jẹ́ ká para wọn. ẹ̀ ló kọlà ìyẹn ará UK ẹ ti wọlé o ṣé ká já yín kúrò ẹ sọ̀rọ̀ ká já yín ni ẹ ló sà. ẹ kúrò lẹ ẹ kúrò lẹ. yes sir. sẹ́rí nǹkan tí mo kàn fẹ́ sọ̀rọ̀ nípa àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn afá yìí mo fẹ́ kí wọ́n wé ẹyẹ kan ni ẹyẹ kanakana ṣe ẹ̀mẹ̀yẹ tí wọ́n pè ní kanakana bẹ́ẹ̀ ni sà ṣe ẹ̀yìn ẹlẹ́yin òun ló máa ń bà á lé lórí hmm. kò ní yí ẹyin tiẹ̀ ẹ̀yìn ẹlẹ́yin òun ló máa ń bà á lé lórí. aṣọ aláṣọ náà lọ̀gá níbẹ̀ yẹn tí wọ́n lè lọ gbà nígbà yẹn pé kí wọ́n sànú fún un ìgbà tẹ́ni ẹlẹ́ni tí Àgbàlá Gabriel wá sànú fún tán ni wọ́n fẹ́ ni wọ́n ra ẹja jẹ àní kí wọ́n má ra ẹja jẹ bọ̀ kí wọ́n má bà ẹni ẹlẹ́ni ní orúkọ jẹ́. Hmm. then ẹlẹ́ẹ̀kejì àwọn afáàkọ̀ tó wà tó tó yẹ ká kí wọ́n màá dárúkọ díẹ̀ nínú àwọn yẹn kán lè mọ̀ pé bóyá rí àwọn nǹkan tí wọ́n ń ṣe tó wà níbẹ̀ afa kan wá náà tí wọ́n pè ní afa afa yorùbá nation máa yẹn náà sọ òótọ́ ọ̀rọ̀ gidi. Yàyà Gàmbàrí náà try. Yàyà Gàmbàrí wọ́n kàn ló máa sọ kàkàkàkà ni ó sọ kíní dẹ́n máa kán lẹ́dẹ̀ wà ó jẹ́ pé oníṣẹ̀ṣe ni afa rẹ̀ ṣáìdì re ó sọ òótọ́ ọ̀rọ̀. ṣáìdì re. dẹ́n àwọn tẹ́ bá jẹ́ pé gbọ́ eh, ọ̀rọ̀ afa kan lè ní. afa kan náà wá láti Ìlọrin afa Ìlọrin kan báwo náà sọ dáadáa. afa Ìlọrin òun náà ni mo sọ dẹ́n afa kan náà tó wà ó ní afa kíní kan ọ̀fà afáàyè láti ọ̀fà bí gan wọ́n pọ̀ gidi gan wọ́n pọ̀ gan tí wọ́n sí lẹ́yìn àbòsí àwọn afátẹ̀yàn fi tọrọ afá nìyẹn then àwọn obìnrin kọ̀ọ̀kan náà wà tí wọ́n tún jẹ́ bí àwọn àwọn ẹlẹ́ha àwọn ní ọ̀kan àwọn yẹn náà tún sùn tó rọ̀ tó gbogbo wọn kọ́ ni wọ́n rí bákan but àwọn ilé àwọn àwọn kàńdá a ní àwọn eh. àwọn ẹlẹ́kùn yìí ọlọ́run bá bá wa dájọ́ fún wọn torí àwọn gẹ́gẹ́ wọn máa ń pọ̀ bẹ́ẹ̀ ni orúkọ arìgìnìgìnì wọ́n àwọn afáàrí yẹn gan irú wọn tẹ́ bá lọ wò wọ́n ti gidi tó wà ní kọ̀rọ̀ yàrá wọn ojú tójú bò ògún lọ ẹgbẹ̀ á dì ẹ jẹ́ gbé kọ́ọ̀lù eh, top d látàárọ̀ hello hello hello hello top d stores ẹ ti wọlé o. ah ẹ ká sàn ẹ káàsán ma yes ma yes ma ẹ wá ma fẹ́ gbọ́ fún mi wọlé lè ẹ káàbọ̀ sórí ètò ẹ bá wa dá sí i. mo ní pẹ̀lú ọ̀rọ̀ Àgbàlá Gabriel báwọn èèyàn ti ṣàdúrà fún ìbáṣe fún nínú ẹni rẹ kọkọ tí mo fẹ́ sọ ni pé Ọlọ́run á dúró ti àwọn ọmọ yín gbogbo ibi tí ojú yín ò tó Ọlọ́run á wà pẹ̀lú wọn lórúkọ Jésù gọmọ fẹ́ sọ ẹ ṣe rí àṣìṣì ìsìn tí ó bẹ́tà sí Àgbàlá Gabriel kan kí lọ́ọ̀yà wọn iṣu statement out. tó dáa ní sísà mi ń pè sọ fún ìsìn. yes mo ń gbọ́ yín. because tá a bá ṣe bẹ́ẹ̀ yẹn gbogbo àwọn tó ń tùtùkù tí wọn ní dákẹ́ then àwọn tó ń sọ pé bẹ́ẹ̀ wọ́n lè talé kò lè talé because ó ti marry legally àfi tíyàwó ẹ̀ bá sọ pé òun ò ní mọ̀ dáa ẹ̀ so gbogbo yẹn tó ń sọ yẹn kán fàáfà yẹn lẹ kó máa jàǹbla ẹni lọ ọlọ́run tó wà lẹ́yìn àgbàlá Gabriel kò ní padà lẹ́yìn àmín àmín Jésù àwọn àtàlẹ wà lẹ́yìn ẹ ilé èèyàn náà láwà pẹ̀lú àwa àmín ẹ ṣe mà God bless you tójú wa tó táwọn ọmọ wọn wà ọmọ wa wà lọ́wọ́ abá mójútó wọn. àmín ẹ ṣe mà God bless you hello sister <laughs> ẹ káàbọ̀ a máa rí ní courtroom wa lónìí. hello. hello sísítà mi ṣe ẹ wà. ewu náà bùrọ̀ permission ẹ bá bá dá sétò ìyá wa. màmá wa ló wà lórí ètò Yorùbá Wuyì Yorùbá Wuyì gbogbo lè kí yí. gbogbo lórí ìfẹ̀yà lájẹ́ courtroom mo kí gbogbo yín. God bless you ma mo kí akí akí adájọ́ àgbà tí wọ́n lówó ju wọn lẹ́yìn. ẹ ṣe mọ adájọ́ àgbà náà kì í. sẹ́rí sẹ́rí bí nǹkan ṣe ń lọ ní nàìjíríà tó bá mm. yá mo rẹ́ ẹ̀ fẹ́ kí ni mo kí yín o. yes ma. tó bá yá ẹlòmíì ò ní lè dárúkọ pé kíní kan orúkọ òun ní islamic way. ah tó bá need help. Hmm. people will be scared láti help nǹkan tó bá ti wà islamically. Hmm. mo yẹ sọ̀rọ̀ yìí i am not here That's sọ pé mo fẹ́ condemn islam o even though i am not i am not a muslim any longer. tó bá yá ojú mo máa ti àwọn èèyàn láti dáwọ́ wípé orúkọ mùsùlùmí làwọn ń jẹ́ níta. Hmm. Muyideen ó lè ní nǹkan tá àgbàdo àgbẹ̀bọ̀ ẹ̀ ti ṣe fún ní kọ́nà ọlọ́run ló rí kọ̀ọ̀kan àwọn méjèèjì. Hmm. ṣùgbọ́n pàtó ojú pọ́n gún àwòdì àgbàlá Gabriel Ubara hmm. nígbà tí Muyideen Sọnọrí tó ń dààmú kiri wọn ò rí nígbà yẹn hmm. nísìn how do we believe pé gbogbo nǹkan tí Muyideen sọ yìí ṣé òótọ́ ni àbí irọ́. irọ́ tó jìnnà sóòótọ́. èmi nísìn mere dressing of Muyideen rẹ kì í kò wọlé wọ́n yẹ sẹ́ni fídíò yẹn sí nísìn yìí pàtó wọ́n ní dressing Muyideen mo ń sọ̀rọ̀ lórí Facebook tí mo wá rí tẹ̀sí sọ̀rọ̀ lórí ẹ̀kí tó wọlé wọ́n pọ̀ ọmọ kan ní àmìra màbúbà lórí Facebook bí màbúbà náà ṣe sunkún síta ni pé ìyá òun sì fi o ó bímọ méjìlá o ó bímọ mọ́kànlá o bẹ́ẹ̀ ni àwọn ń dààmú o tí mo wá bọ́ ọ̀tà tí mo tọ́ lórí stage eh, lọ́dọ̀ yìí mo rántí lórí péjì yìí. ọmọ yìí dẹ̀ bọ́ ọ̀tà ó ní mo gbé òun lọ sí Libya lọ ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni mo rántí mo ṣe ṣe òfun mo ṣe ṣe lórí ẹ̀. so mo wá mo mọ mo wá pe àwọn èèyàn àwọn tí wọn ò gbọ́ sọ̀rọ̀ yẹn ni mo wá pe àwọn ọlọ́pàá lẹ́yìn pé ẹ jọba mi ẹ bá mi invite ọmọ yìí i know how much i spent ẹ bá mi pin ní kọ́ arrest ẹ because mo pe ah, this is funny ẹ bá mi invite ọmọ yìí àwọn ọlọ́pàá Ìlọrin gbé ọmọ yìí will you believe Yalaje i have the voice with me the voice of God of that Nigeria police woman telling me wípé ọmọdé yìí ti fi àlùkùránì búra fún àwọn pé lóòótọ́ ni mo gbé òun lọ sí lọ sí Libya bàbá mi àlùkùránì búra fún àwọn yẹn definitely she is saying the truth. láì ṣe investigation. ó ná no investigation ó ní ó ti fi àlùkùránì búra fún àwọn hmm. so definitely Nigeria constitution is under Quran. Hey. So you cannot do anything without Nigeria constitution is under the spell of Quran ó ló ti fi kùránì búra fún àwọn kò sí ò definitely nǹkan tó sọ yẹn irọ́ ni so they have to release her because ó ti fi kùránì búra fún wọn this make me to hate Nigerian police like ìgbẹ́. Hmm. so nígbà tí mo tún wá pe ọ̀rọ̀ yìí ṣàṣì bó ti dùn mí lọ́kàn mo tún wá pe ọlọ́pàá kan wọ́n tún bá mi invite mo lọ sí Òṣogbo kò yí mi ni pé àwọn ògbó Olórin lè gbé lọ́yà dìde láti lọ bẹ́ẹ̀lì ọmọ yẹn. lọ́sọ̀gbọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín àwọn ògo olórí wọ́n gbé lọ́yà dìde i am saying this on live show àwọn ògo olórí wọ́n gbé lọ́yà dìde láti lọ béèlì ẹ̀ e. wọ́n fún ní lọ́yà for free láti lọ béèlì ẹ̀ e. and because they are ògo olórí they are far i am saying this two three years to come àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí wọ́n máa change orúkọ wọn because people will not want to associate with them any longer so they free her this na jẹ́ni tí wọ́n yìí ṣe sí ẹ̀fẹ́ àwọn àbákọ̀ ti ṣe fún this is hmm. what they practice this is what they do. Hmm. ọmọ yẹn lọ́la nísìn ó lè lọ pa èèyàn obìnrin kan wò ní àwọn ògo Ìlọrin lẹ́yìn wọ́n yìí can say or and say and say and say many things nígbà òótọ́ àbírọ́ because obìnrin kan ti ní àwọn kan lẹ́yìn ah, future Boko Haram ni wọ́n build ní Nàìjíríà future Boko Haram and they will terrorize Nigeria because tọmọ kékeré bá ń jí ẹran jẹ nínú port hmm. tí ẹ bá kọ̀ láti bá wí. láti bá wí. a gbé ìbọn. even though kí Agbala Gabriel i'm not about Agbala Gabriel mọ̀kọ́ tó wà láàrin wọn àdó wọn àdó wọn ti lò even kí Agbala Gabriel ṣe anything fún mú ìdín ó fẹ́ speak up yes they should have called both of them kí wọ́n ṣètò fún amicably Agbala Gabriel mọ̀ bí tí ó ti ṣe. But we are, we are here on the internet. We are waiting. We are waiting on the internet. A ti máa padà rí ibi tí wọ́n ń bá bọ̀. Ajẹ́dẹ́jẹ ò jẹ ẹ̀kọ́ kó síwọ́. Wọ́n yìí dé we still do the same thing. Because wọ́n jẹ́ kí Múdi nìyí pé kéèyàn jẹ́ ingrate, kéèyàn jẹ́ aláìmoore, nǹkan tó dáa ni. Hmm. Whenever whenever you support injustice, turning turning turning point ni, it will still come back and turn tẹ́kù yẹn sì máa tọ́ nípa sọ́dọ̀ àwọn afá rẹ̀ náà we are here àwọn bàbá wọn gbé síta bẹ́ẹ̀ ni àwọn ató ẹ̀ àwọn bá gbé síta gọ́dọ̀ wọn ẹwọ màbúbà àdìsí kò síjọ́ tí mo I am too sorry even ìdílé mi ò lè ṣe Islam hmm. me my family no we say no no no no no no tó bá yẹ kó bàtà ọmọ yẹn ṣe kínní yẹn ni àwọn ògbóhùn lórí bẹ́ẹ̀ lọ gbá kalẹ̀ and they asked her even one of the go Ogolori àwọn tó lẹ́nu Ogolori pè me. I have the voice with me when he said this guy confirmed to them pay you lòun pamọ́ mi. Jẹ́lájẹ́ I I have the voice with me ara àwọn Ogolori pay me. I have his voice When he said ó sọ fún àwọn pé irọ́ lòun pamọ́ mi and wọ́n dẹ̀ not bẹ́ẹ̀ me, ẹ̀ so they call me behind behind curtain yes this girl continue láti sọ pé òótọ́ ni lójú wọ́n sọ pé òótọ́ ni lórí internet wọ́n dẹ̀ sọ fún wọn pé irọ́ ni lójú lẹ́yìn kí ló yẹ kí wọ́n ṣe mà. ah ó yẹ kó tiẹ̀ ní sọ kó fọ̀sẹ̀ kó apologize publicly pé kó tó ṣe òdo ṣe máa parọ́ mọ́ ẹni yẹn kọ́nẹ̀ lọ́bẹ̀ ẹni yẹn ká dẹ̀ yanjú ẹ̀ kó parí ẹ̀. oh and moreover I, I, will, I will send some some some comments to you where one afa said wàhálà ìtàlá òun ò nípa kéèsì yẹn. ah bí mo ti lọ sí Libya Ah. àwọn kọ́mẹ̀ntì wọn pọ̀ lọ́wọ́ mi tí mo screenshot. Abiodun Ambali. I have my I have my people on on, on our page then. Uh-uh. Even Mewolaka even Mewolaka came out to testify to it. want to I me me. a Oh dear Eh, but Mewolaka ẹ bọ̀ to kan wà àwọn kan to kan ṣe padà bí aṣáájọ kẹni àwọn kan ṣe padà sọ pé irọ́ ni wọ́n padà ṣètò tí mo gbọ́. ṣe rí irú Mewolaka testify to it pé mo gbé lọ sí mo gbé lọ sí Libya tó o ti bá rí pé wọ́n bẹ ọ̀dà ìjáàbù yẹn borí báyìí máa sá ni I don't want to ẹ́ eh? if people like I can testify to it pé lóòótọ́ ni mo gbé lọ sí Libya they are born of terrorists born of terrorists ni wọ́n so yes they will continue doing this and Nigerian law ò lè ṣe nǹkan kan làwọn ṣe pariwo kájá dúró ní Yorùbá nation if you are do anything if you do anything tó tó wà wrong If you can hide under the shade of Quran, you are free. Mo send àwọn fídíò kan sí ẹbí mi send àwọn fídíò kan sí ìtọ́jú ìlú. Ẹ send ẹ mi ò lè wo immediately mo máa mo máa delete ẹ ọlọ́ọ̀ mi lè wo. They will hide they, they will hide under Quran and they will free them. That is justice. it. Ẹni tó jẹ́ àgbà pàtó tó mọ ẹ sọ fún yín pé irọ́ lòun pa mẹ́nu bí o. Ó sọ fún yín irọ́ lòun pa mẹ́nu bí o. Bàbá wa mọ̀ pé kò rí bẹ́ẹ̀ àwa kan mọ̀ pé kò rí kò rí bẹ́ẹ̀. ìyá ládé kọ́ọ̀tù mi báwo ni pé screenshot àwọn pé àwọn mo jẹ́ screenshot àwọn kílókò yẹn dání àwọn àwọn àwọn kọ́mẹ̀ntì yẹn irú àwọn tó kọ́mẹ̀ntì yẹn tí ọmọ mi bá tí ọmọ mi bá ṣe mistake fẹ́ nínú fámìlì wọn màá yà wọn by all gbogbo kan ní ma fi yà wọn gbogbo nǹkan pátá ní ma fi yà wọn. Oh, fámìlì fámìlì mẹ́wọ̀n láká wọn ò ní jọ ṣe láti. ó ti tó kò sí eh, ẹ kò it's okay it's okay kò sẹ́ni tó mọ̀ nǹkan tí irọ́ ẹ má pè wọ́n terrorist ẹ ṣe gọ́mà ẹ má pè anybody terrorist ẹ we rí wẹ́ ọlọ́run elédùnmarè á gbà ṣàkóso. ẹ lóòsà ẹ̀yin mùsùlùmí ẹ jọ̀ọ́ o àwọn kàńdá tó bá wà nù rẹ̀ sí ẹjọ́ ẹ ṣe àmójútó wọn ẹ lóòsà aláwọn mùsùlùmí tó dáa ọlọ́run ẹ ti wọlé o orí ètò lẹ́wà o à ń gbọ́ yín láti Dubai ah ẹ̀yin ará Dubai ṣe wà Ọbáfẹ́mi Babátúndé yà ẹ kalẹ̀. Olúfẹ́mi Sunday. ah Olúfẹ́mi Sunday God bless you. bẹ́ẹ̀ni yà ẹ kalẹ̀ mọ. ẹ kalẹ̀ sà. Muyideen tó ń ṣẹlẹ̀ yìí hmm. àgbàtọ́rọ̀ láì ti bẹ̀rẹ̀ ni mo ti ń wo gbogbo ẹ̀ online mo rẹ̀ ti send message sí bàbá tó máa ń busy láti ta message. hello. lẹ́kọ̀ọ́ tó ń yé a lè pè ní ọ̀tẹ̀ a tún lè pè ní ìjà ìsìn gẹ́gẹ́ bí àwọn tó ń sọ ṣe ń sọ because rèkíṣí ló fi kún ọgbọ́n kí ni wọ́n fi kún mi láti bẹ̀rẹ̀ ṣẹ́gun gbogbo plan work ni ọ̀dẹ̀ ni ọlọ́run tó àṣìṣe wọn síta ní kọ̀ọ̀kan ó kàn yà mí lẹ́nu àwọn tó pera wọn ní muslim ní nàìjíríà mi ò mọ irú ẹ̀sìn tí wọ́n practice ní nàìjíríà i'm not sorry to say dubai tí èmi máa fi gbà yìí ara àwọn lárúbáwá tó ní ẹ̀sìn muslim yàrá bó ṣe ń ṣe kò ń ṣe bó ṣe ń ṣe ní nàìjíríà rárá àti rárá àtọ́ kò tiẹ̀ bá lọ wọn ò súnmọ́ wọn rárá àwọn tó dẹ̀ mú ẹ̀sìn yìí wá sí nàìjíríà lélẹ̀ yìí ní ìmọ̀ tó wọn ti muslim nàìjíríà ti rí tiwọn kọ́ lọ sọ́run arab country bọ́ lọ sí saudi wọ́n lọ sí mecca káwọn bọ́ ṣe ń ṣe níbẹ̀ gbogbo nǹkan táwọn ti wá ń gbé sórí nàìjíríà tó fẹ́ bára wọn jà kò tí nǹkan tó jọ ń bẹ níbi dubai tá a wà yìí muslim ló ní country yìí wọ́n kọ́ hindu temple fọ́wọn àbọ̀rìṣà àwọn indians àwọn pakistanis tó ń bo òrìṣà àwọn ìjọba ìgbà wọn kọ fún wọn wọ́n gba christian láàyè wọ́n ní trinity wọn bí catholic wọn bí abika wọn bí sẹ̀lẹ̀ wọn bí ní uae tí wọ́n lọ káàkiri àwọn ìgbóṣọ̀ ó jẹ́ ó jẹ́ kan tó ń ba àwọn bíbí yìí ó bá wọn bá wọn jà. Àjàyí Adérẹ̀mí Àjàyí yes ẹ ṣe ogan sir. ṣé ẹ ń gbọ́ mà. yes sir ìṣẹ́jú kọ̀ọ̀kan ọjọ́ ti lọ hello. hello ma. yes ma. ẹ pẹ́ tó. ẹ káàbọ̀ ma o yes mọ́mi a dáa fún yín o ẹ̀yin ṣiṣẹ́ ṣe ẹ̀yin rẹ́ni tá kó tiẹ̀ bá ti yín o ọ̀rọ̀ Muyideen gbà mójútó o hmm. ó gbà mójútó ẹ bá wa sọ fún Àgbàlá Gabriel ká invite ẹ o ká lọ invite ẹ ní police station. yes ma. kó kọ́kọ́ yọ orúkọ Àgbàlá yẹn àfẹ́ máa gbọ́ torí kó mọ́ máa máa pera ẹ̀ ní Muyideen Àgbàlá mm, Gabriel ó rùn yàn án nú. àti pé ilé làwò ká tó sọmọ lórúkọ ilé ibi tí Muyideen ti jáde ìwà ibẹ̀ ló ń wù. ẹ understand ilé tó ti jáde ìwà ló ń wù ìwà náà ló gbé jáde yẹn so a ti mọ̀ pé Muyideen ò dá alátìlẹ̀ òun ló gbadé ìgboro òun ló ti sínú ogun tó wà yẹn kò dá ẹbí ẹ ò dá I'm sorry to say that. torí tọ́bí ẹ̀ bá dá látìlẹ̀ ni ó yẹ kán ti rí èèyàn méjì mẹ́ta nínú ẹbí yẹn tá ti lọ bá àgbàlá tá ti paná ọ̀rọ̀ yìí lábẹ́lẹ̀ náà tiẹ̀ ní mhm. jẹ́ kó rú mọ́. wàláì. sọ wọn kẹjọ ká bá wa gborúkọ àgbàlá yẹn lẹ́nu ẹ̀ that's my concern. ẹ ṣe mà ẹ ló ọ̀nkú ṣe wà ẹ̀kọ́jọ́ mẹ́ta sá ẹ̀kọ́jọ́ mẹ́ta. ẹ̀yà alájẹ ṣé mo ti wọlé. ẹ ti wọlé sá ẹ ti wà lórí ètò. ẹ ṣe rí Muyideen ajíṣe ajígini gaimani ìwà gaimọ ló dẹ̀ ń wù yẹn ọ̀kan nìyẹn ilé tá a bá sì fi tọ́mọ. ìrì ni ó wo. ìrì ni ó wo. ajígẹni tó ń sọ̀rọ̀ sinapo pẹ̀lú sẹ̀ríà lord ṣé àgbàlá gabriel sọ pé òun ò gbélé sílẹ̀ ni ṣé bí ó fún lè ní Muyideen sọ lọ́jọ́ sí pé àtìlé àtìyàwó òun òun ò fẹ́ mọ́. Ah, ẹ̀hẹ́n àbí ó bó tẹ̀sẹ̀ ń wò ó fẹ́ mọ́ ogun wàhálà tí wàá ṣe dìde báyìí ilé wo ló wá tún lé claim sí ọ̀kan nìyẹn Àgbàlá Gabriel ò dẹ̀bi ijọ́ kan dì náà yẹ wọ́n dẹ̀ tún gbéwò ilé wọn tó wọ́tẹ̀ sí Ajígínní Ajígínní tún wá ń sọ nínú ọ̀rọ̀ ẹ̀ gbogbo bí manipulation wọn lọ́tún kó ṣe procent àkáǹtì owó kan àwo kan fẹ́ẹ́ rí Muyideen iṣẹ́ tí Ọlọ́run fẹ́ jèrè ara rẹ̀ nínú ayé àgbàlá Gabriel gbogbo ète wọn ọlọ́run ó sì tún náà sírí wọn. àmín. torí àgbàlagbà tó torí ìkàtọ́rọ yín ọ̀kan tán ni tógun bá jẹ lọ ọgbọ́n jẹbọ. wọ́n ti ń ṣe nìsín ó ń dùn mọ́ wọn. ó lóun lo fóònù ẹnìkan lòun yọ nọ́mbà síta lórí fóònù tó ń lò yẹn tó fi tó fi lè lo duration of that time. àwọn ìwo lórí ta ló ní fóònù torí kò ní fóònù lọ́wọ́. mo dẹ̀ sọ lọ́jọ́ kìíní nígbà tí Oríyọmí lọ bẹ̀ mo ní kí wọ́n fi ọwọ́ òfin mú Muyideen. bẹ́ẹ̀ ni mo rántí. ọ̀rọ̀ yẹn ló mo ń kọ́ mo ń kọ́ yẹn wípé kí tètè fọwọ́ òfin mú èèyàn burúkú làwọn èèyàn yìí ọ̀nà bí wọ́n ṣe dá sílẹ̀ ni wọ́n wá. wọ́n ìzàlá o. gbogbo wọn nìyẹn kò sí nǹkan ó ń dùn wọn lákọ̀ọ́kọ́ náà wípé bóòdù sì lè kọ́lé ṣé tí yóò ṣẹ̀ṣẹ̀ mọ tún lọ ralẹ̀ níbì kan toró rí wọn ò pé hmm. gbogbo àwọn tí ń sọ̀rọ̀ tí wọ́n ń wí pé ó ṣe máa kọ́lé sí ibẹ̀ ó ní òbá kọ́lé sí. wọ́n ìdí ìrẹ́ tó ń sọ wípé owó kankan ọ̀dọ́wọ́ òun. owó ni wọn bá kó fún imagine ẹni tó ní one fifty gbogbo ló máa tọ́ gbogbo bùkátà gbèsè ayé òun. torí millions. ó lè sọ ọ̀rọ̀ rẹ̀ wípé tí a bá ṣàti sẹ́ndì five gbogbo ọ̀rọ̀ yóò dá ọ̀rọ̀ owó òun ló ṣàṣe pàtàkì irú mú èdè kó máa manipulate èèyàn sọ̀rọ̀ nìyẹn lóò bó ti jẹ́ pámọ̀ ní ìsìn wípé àwọn tí wọ́n ń lò ó tí wọ́n sọ fún un ti di àwọn yẹn ni. àwọn yẹn ni wọ́n ń lò ó pípẹ́ yẹ kó ti di milonia ṣé àwọn àfáà yìí náà milonia ni wọ́n ṣé bá a gbogbo ṣé a gbogbo milonia wọn náà mọ́sálásí tá a bá ní kí wọ́n bá ní wọn kọ́ mọ́sálásí nìkan àlọ́lẹ́ẹ̀rì ẹ̀ ní rábọ̀. thank you. ó èké ni wọ́n ẹ̀jẹ̀ lómi ò tún wọlé. ẹ ṣeun lẹ́yìn kọ́ yìí o lè gba kọ̀ọ̀kan sí i ó ti tó o. hello. hello my ẹ ẹ ra sir god bless you. yes ma. Uh, Sunday ló ń pè láti Canada. ah ẹ̀yin ni bọ̀dà Sunday láti Canada you are welcome sir. yes ma ẹ ṣeun gan ni ẹ̀rí ọ̀rọ̀ yìí ibi tí màá kọ́ ti gbé dàsí ni pé mo fọ́lù ọ̀rọ̀ yẹn láti ìbẹ̀rẹ̀ in fact ẹ̀mọ̀ ọ̀dà tí wọ́n bá ṣe nǹkan ó gbà mí àwọn nǹkan mi wá jẹ́ kó máa tẹ́kì táìmì ẹ̀rí ọ̀rọ̀ yẹn tí wọ́n bá ń ṣe oore kó máa wẹ̀ ìwò nǹkan tó bá ṣe tó bá ti jókòó lọ review ẹ̀ kì í ṣe nítorí ọjọ́ yẹn bọ̀ nítorí ọjọ́ iwájú onìkan tí mo fẹ́ lọ́rọ̀ bí agbègbè nǹkan tó ṣẹlẹ̀ pátápátá sí Àgbàlá Gabriel gbogbo àwọn èèyàn tó ń ràn lọ́wọ́ gbogbo ọ̀pátá èyí tí Rámọ́tà náà sọ èyí tí ọmọ bàbá Suwe Bèbè bóyá wọn kúrò mọ ni o bójú ọ̀tọ̀ ọ̀rọ̀ ni gbogbo èyí tí sọ náà gbogbo ẹ̀ ló wà online. kí ni ọmọ bàbá Suwe Bèbè sọ. nítorí gbogbo àwọn tí wọ́n tó jẹ́ beneficiary yẹn. kí ni kí lọmọ bàbá súlẹ̀ ah, súlẹ̀ bèbè sọ. gbogbo ìtàn ọmọ wọn sọ tó sọ pé wípé bóyá àwọn bloggers náà lọ ń gbé tó sọ pé ọmọ wọn sọ pé wọ́n rí sí oyin wọ́n fi òkú lẹ̀ sí wọn lọ́wọ́. irọ́ ni gbogbo yín ẹ̀ sí ní ẹ̀ fọ́lọ́ strand wọ́n fòkú lẹ̀kẹ̀ àwọn wọn fòkú lẹ̀ gbogbo àwọn àwáwí nìyẹn ẹ̀ ló sà. yes sir god bless you sir olúwa sọ agbára dọ̀tun. àmì òbọ̀dá Canada ẹ fọ́lò wa dáadáa bọ̀dá Sunday ẹ lọ fọ́lò tó ń ṣẹlẹ̀ lórí social media ẹ bá wa dá sọ́rọ̀ sà. amẹ́ríkà mo wà amẹ́ríkà. ẹ mo mọ̀ pa ẹ̀yin amẹ́ríkà náà lélẹ̀. ok nǹkan tí mo fẹ́ sọ ni pé sóore lórí ọ̀rọ̀ Muyideen kò tí àwọn èèyàn sọ pé àwọn Muslim well ẹni ṣe rí it's not about Muslim it's individual behaviours mm. you understand fún àpẹẹrẹ ẹni tí mò ń bá ṣiṣẹ́ ń bíbá ilẹ̀ amẹ́ríkà muslim ní from lebanon tó bá di ti táìmù ọdún á fún gbogbo everybody á fún wa ní turkey díẹ̀ tó bá ti di time ọdún Christmas a tún fún wa ní cash gbogbo àwa staff a tún fún wa ní cash owó cash ló máa fún wa. ó yẹ kémi náà wá ṣiṣẹ́ lọ́dọ̀ yín yẹn o. ìyẹn bá mo tún máa fọ́ọ̀lù máa muslim kan eh, akéwùgbà gold. alájí akéwùgbà gold. alájí à ah, bàbá èèyàn gidi tí n bá ń gbọ́ wá sí bàbá ìgbà áwù mi kì í di muslim she understand dẹ́n mo tún fọ́lù yìí tí mo gbọ́ ẹ̀yà ìyá jàǹbàrí tó ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí ọmọ ẹ̀ ti tọ́ ọ̀rọ̀ ìyára stan ṣé rí gbogbo ibi tí wàhálà yìí ti bẹ̀rẹ̀ òun ni ọ̀rọ̀ ẹni látọ̀tọ̀ give me two minutes o ti ẹ̀ try látàárọ̀ hmm, mo gbọ́rọ̀ yín. láti ọ̀dọ̀ which is eh, eh, kí ẹ má bù. ó fẹ́ máa ṣe pọpẹ́ ṣe tán ó fẹ́ máa ṣe kan ó fẹ́ ó fẹ́ máa kàn bí ààrẹ ó fẹ́ gbaṣẹ́ àgbàlá gbé bẹ́ẹ̀ ó ń jowó máa yẹn ni ó ń jowó máa yẹn nǹkan tó rí ọmọ àzúrà ti ṣe òun gbogbo wàhálà yìí lulẹ̀ because ó dàgbà kò dánú ìyẹn jẹ́ nǹkan tí mo fẹ́ sọ o then hello. hello sir. hello ma so àwọn kan sọ pé ó sọ pé kò ń fọ tó bá sọ pé kò fọ tọ́lẹ̀tì nǹkan tó bá sọ pé kò ṣebí tó lígbá bá fi gbẹ́ pa pa àákàrà ló àwọn tó máa sọ àwọn ará bá wọn fi kọ́ àtàn wọ́n ti ṣiṣẹ́ òògùn fún ẹ wọ́n ti ṣe everything fún ọ ẹni tó lọrí sórí line tó tọrọ owó fún ẹ tí wọ́n dẹ̀ fẹ́ máa sanwó báṣubàṣu ojú wo náà fẹ́ ti máa wo ẹnìyẹn. ẹ ṣe gan sa. wọ́n ti free wọ́n ti free òun lò free ra rẹ̀. bẹ́ẹ̀ ni ẹ ṣeun sa ẹ jẹ́ àṣẹ pápápá one minute hello kọ́ọ̀sì pọ̀ ju kí ló dé hello ẹ kú ètò mi. ẹ ṣé god bless you ma. nǹkan tó máa nǹkan tó máa sọ ni pé àwọn èèyàn ẹ má jẹ́ kí oore sú àwọn èèyàn láti ṣe. Hmm. bẹ́ẹ̀ ni àti wípé ó dà pé àwọn fẹ́ kí mẹ̀kúnnù láàrá rárá lọ́nà rárá. kábíyèsí. nígbà tá a bá ti ń sọ pé àwọn èèyàn tó ń mọ̀yàn lórí street ní ìgbọ́rọ̀ ẹ̀rí kéèyàn tó máa sọ pé ṣé mú ìdí ní bẹ àgbàlá rí rẹ̀ pé kó yá pòun àwọn kan àwọn kan sọ bẹ́ẹ̀ ẹnìkan mo rí update ẹnìkan tó kọ síbẹ̀ pé ṣé o pé ẹfọ ọdún tí ó sọ fún pé kó help òun ni yá mo rí èmi náà rí mo ṣe bẹ́ẹ̀ pé mi ò rí. ṣùgbọ́n báwo lẹ ṣe ẹ̀yin náà rí bẹ́ẹ̀ ṣé ọ̀rọ̀ làákàyè nìyẹn ṣé yàn nìyẹn. àti mo àwọn tó kọ yẹn àti mo rú wọn pé bọ́n ṣe máa ń ṣe nìyẹn sọ ọ̀rọ̀ wò kí n bá ti dórí pé ìjẹ́ kì í jọ mí lójú mà kàn máa lọ ń tèmi ni. so kí olówó má rí èèyàn lọ́nà ràn lọ́wọ́ mọ́ òun lẹ ń sọ ìbáyọ̀ àti wípé ká kọ́ abínibí èkó alájì oríyọmí yìí tẹ́ ṣe ò dáa eléyìí tẹ́ ṣe yìí ò dáa ẹ mọ̀ọ́mọ̀ tú àgbàgbà gbẹ́gbẹ́ ẹ fẹ́ wá tú wọn kò sí nǹkan kan tẹ́ dá sí mo tún wá ń gbọ́ èèyàn kan tó ń kọ́ síbẹ̀ pé ó yẹ kí alájì oríyọmí kó fa àgbàlá Gabriel sọ́wọ́ ọlọ́pàá pé kí ni ṣó pa mú ìbí mi. wo oríṣiríṣi nǹkan làwọn èèyàn máa ń sọ ti sú ah, ẹ kú. kò sí wọ́n ní kò sí àwọn kan ò ṣe tó yẹn wọ́n fi pa. wọ́n sọ́wọ́ ọlọ́pàá. iṣẹ́ wo ni Oríyọmí ṣe iṣẹ́ wo ni Àgbàlá ń ṣe kò ń ṣèkọ́ náà lọ́jọ́ ń ṣe ni. àbí o. then ọ̀rọ̀ àwọn muslim ó ti tó àsìkò fún wọn láti mọ̀ wípé gbogbo wa ò lè di muslim kán gbé sí agbárí orí wọn nǹkan tó bá dà ń ṣe wọn ni ni kán sọ jáde kán dúró láàyè ara wọn. Hmm. kí dúró láyé ara wọn kò sí òjòwú kankan kò dẹ̀ sí competition nù lẹ̀ ní nǹkan tó wà lẹ́yìn is a matter of choice nǹkan tó bá wọn olúkálùkù ló máa tẹ̀lé then ẹ má jẹ́ kí Àgbàlá Gabriel wà under pressure in any form ẹni tó bá mọ̀ rí kánjọ kọ́ bá wọn sọ̀rọ̀ iṣẹ́ Ọlọ́run kò sẹ́ni tó lè dá dúró kò dẹ̀ sẹ́ni tó lè gbé ṣubú kọ́lọ́ bẹ́ẹ̀ ni kò lè bàjẹ́ rárá hello kọlà ìṣẹ́jú kan lẹ ní ẹ̀yìn ara Austin, Texas iṣẹ́ olúwa ẹ ti wọlé o. hello. ìṣẹ́jú kan pápápá. ẹ kú iṣẹ́ ọ̀hún.